إن الحمد لله نحمده ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا فلا مضل له إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ويقول الله جل وعلا àtọ́rọ̀ iṣẹ́ àti ìbẹ̀rẹ̀ fún òjíṣẹ́ ọlọ́run anábíwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam kíra tí a máa ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa lówùrọ̀ tòní òun náà ni kíra àlùwàjì ti fẹ́kẹ́ sunna wal kitabil aziz àpáàtó kútíra náà jọ ni abdul aziz bunu badawi alakalafi bitanka lọ́wọ́ nínú kíra náà òun náà ni àwọn àsìkò ọ̀kan àbí àbáwọn àdìkò ọ̀kan pé pé akọ̀ fún ni láti kí òun bákaná afá ti sàlàyé fún wa nípa ẹni tó bá fi òun kalẹ̀ tí ò kí kí ní ipò rẹ̀ títàkù rẹ̀ fi kọjá bìtàwákà lọ́sẹ̀ tó kọjá òun náà ni àwọn àsìkò kọ̀ọ̀kan àbáwọn àyè kọ̀ọ̀kan tó kúrò ní abẹ́ ipe akọ̀ fúnni láti kírun níbẹ̀ gẹ́gẹ́ bí ìlú maka yẹn pé ní bá dé maka tó ṣe tàwa tó wá fẹ́ kí raka bẹ́ẹ̀ náà tó bá dé mọ́sálásí òun náà tí ìmáàmù ṣe ní gbogbo àsìkò kò bá jẹ́ pé nígbà tí yóò rún wà látàrí yóò kí ìròyìn àtàwọn àyè ní ìta fà sàlàyé fún wa lóòrọ̀ yìí ibi tá a ti bẹ̀rẹ̀ ní anáhàyú anìta wàkọ́bùlà sàláàtì sọ̀rọ̀ kíkọ̀ fún ni láti kí ìrun náà sílà lẹ́yìn ìgbà tí alfajir bá ti jáde síwájú kátó kásùbà táwọn alfajir bá ti jáde ìrun tó yẹ ká ṣí náà ní rakata alfajr káwá sí náfílà ní lẹ́yìn rakata alfajr yìí tàfà fẹ́ sí àlàyé fún wa afá ní anáhàyò ànẹ́tàtàwò ìbádà tòlọ́ alfajr wa qabla salati subh kíkọ̀ ta kọ̀ fún ni láti kí náfílà lẹ́yìn ìgbà tí alfajr bá ti jáde síwájú ká tó kírun àṣùbà àyẹ̀sáàrù mọ́wọ́lá bùn Umar قال رآني ابن عمر وأنا أصلي بعد طلوع الفجر فقال يا يسار إن رسول الله صلى الله عليه وسلم قال علينا نحن نصلي هذه الصلاة فقال ليبلغ شاهد ليبلغ شاهد شاهدكم غائبكم لا تصلوا بعد الفجر إلا سجدتين àwọn gba ẹgbà wa hadisi wa látọ̀dọ̀ yasar tó jẹ́ mawula yẹmọ̀dọ̀ fún ibn umar rọ́díyàlláhu anihuma àwọn yadi rọ́díyàlláhu anihum qala ó ní ra'ani ibn umar ibn umar rí mi ó ní ibn umar rí mi wa ana usalli tí mi sì ń kírun ba'da tulu al lẹ́yìn gbà tí al ti jáde yẹn pé alifájàre ti jáde ìwọ̀n ń kí àwọn àrùn kan fakọ́lá yá yasar abdullahi bin umar radiyallahu anihuma ó wá ní mo pèrè yasar inna rasulallahi sallallahu alayhi wa sallam dájúdájú anabi sallallahu alayhi wa sallam kharaja ó jáde wá bá wa níjọ́ kan wa nahnu nusalli hadhihi salat àwọn náà wá ń tó ń kírun yẹni pé ń kí irun míì yàtọ̀ fún rakata alfajiri tí ẹ kákí faqala anábì wa sọ báyìí pé li yuballigh shahidukum ghaibakum ẹni tó bá wà ń bí lónìí o kó yá a sọ fẹ́ni tí ò sí níbi yẹni pé ẹni tó ń jẹ́rìí sí nǹkan tá à ń sọ yìí kó sọ tí ò jẹ́rìí sí báyìí pé la tusallu ba'da alfajiri ẹ gbọ́dọ̀ máa kírun lẹ́yìn alfajiri tí alfajir bá ti jáde ẹ gbọ́dọ̀ kírun má ìlà sàjìdà sẹ́yìn àyàfi rún rákà méjì ìforíkalẹ̀ méjì eléyìí ló ń sí rákà tàlfajir tàlfajir bá ti jáde a gbọ́dọ̀ kírun kankan àyàfi rákà tàlfajir irú ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó ṣẹlẹ̀ sí àtàbí agbanẹ̀ta ń pè ní Sa'id bùnú Musayyib o wọ mọ́sálásí níjọ́ kan ló bá bá arákùnrin kan wọn náà bẹ̀rẹ̀ sí ní kíru sáà ń kíru tó pọ̀ lẹ́yìn ìgbà tí alfajir ti jáde ló bá kọ̀ fún ìpè à irun tó ń kí i má kì í má àbí kí ló dé tó fi ń kí irun yìí arákùnrin yìí wá abilé pé yá abba muhammad yu'adhibuni Allahu ala ìrẹ́ bàbá muhammad òun rí fẹ́ sí Sa'id ibn Musayyib ṣé wọ́n fìyà jẹ́ mi nítorí pé mò ń kírun mò ń kírun ẹ̀tún wá ṣé wọ́n fìyà jẹ́ mi nítorí pé mò ń kírun Sayyidina Sa'id ibn Musayyib wá sọ báyìí pé láà wọn ò ní fìyà jẹ́ nítorí pé mò ń kírun láàkín yóò àdìbòká aláàkẹ́lá fi súnà ṣùgbọ́n wọ́n fìyà jẹ́ nítorí ẹ̀sìn Islam ẹ̀sìn tọ́lọ́ọ̀bá ni subhanahu wa tó rán muhammad sallallahu alayhi salam sallam ni ká ṣe alákọ̀ọ́kọ́ ẹ̀sìn yẹn a gbọ́dọ̀ rí pé wọ́n ní ká ṣẹ̀sìn yẹn a wà ṣe ńgbà a ti ní wọ́n ní ká ṣe yẹn a tún wá gbọ́dọ̀ rí kẹ́yì sí àbá sì a na gbogbo ló wà ìbádà nínú sharia islam a ní tatawwu mutlak náfílà tó kí mutlak ni owó wa muqayyad pẹ̀lú àsìkò àbígbà àbí iye nọ́mbà àà náfílà ni iye tó bá wúyàn kí yóò máa yàn àmì iye tó bá wúyàn ní kéyàn yàn ìgbà tó bá wúyàn tó bá jẹ́ pásìkò tí wọn kọ̀ fa láti yẹn náfílà ni èèyàn lè yàn lápèjúwe ìyẹn dé júmọ̀ ń jọ júmọ̀ àlẹ́sìn kákó dé júmọ̀ látago méjì àárọ̀ tó bá wò lè máa yan náfílà títí tí ìmáàmù fi jáde ilé ìkùsá bọ́ra wọ́n pè ní násílà mutlak a máa ní àwọn násílà kan mọ̀káyàd ní ìmá mọ̀káyàd bí zaman aubil alfar o n ṣe pé ó wà restricted bóyá fún àsìkò kan àbí fún ìgbà kan àwọn míì sì wà tẹ́ kó sì ní iye tá a gbọ́dọ̀ kí ju irú iye yẹn lọ irú ẹ̀ làwọn ilé yìí lápèjú àwọn násílà tó wà mọ̀káyàd bí rọràkà tálúfájọ́rí àwọn súnánù rọwà àtàwọn násílà níbi so in nutshell irú àwọn násílà tó wà mọ̀káyẹ̀ o náà ni raka talfajiri kú sí pé talfajiri bá ti jáde tán o nìkan náà ló yẹ kí yẹn òkì àdísì tá a mú wọn ọkàn mẹ́yọ̀ kan wọn àwọn àhádìsì pọ̀ àwọn rìwáyà ti pọ̀ tó yẹ pé ó sọ̀rọ̀ nípa eléyìí ṣùgbọ́n lápèjúwe ẹlòmíì ti èyí tó dáa jù gbónáfílà wà ilé ló yẹ ká ti máa kì tó bá rọrùn bẹ́ẹ̀ èyàn ti wá kíra kàtà fájìrì nílé ìgbà tó dé mọ́sálásí hadithi mìíràn sì tún wáyé pé tá a bá dé mọ́sálásí àgbọ̀dọ̀ jókòó àyàfi kákìrò ìyẹn tahiyatul masjid irú òun yóò kí tahiyatul masjid torí pé nafsi ló ní kó kí yẹn nafsi ló ní kó tó ní ká má kírun lẹ́yìn tálùfájọ́rọ̀ bá ti yọ òun náà ló ní àgbọ̀dọ̀ jókòó mọ́sálásí àti kákìrù sọ ẹni bá ti kíra kàtà alifájìrì rẹ̀ nílé tó wá dé mọ́sálásí tí ìmáàmù ò tí ì dé tí ò bá ti jókòó yóò kíra kà àmì yóò kí tahiyatul masjid ṣùgbọ́n tí ò bá ní jókòó tó wá pé yóò bá dúró ni àmọ́ aráwọ̀ yẹn mi ìta máa ṣe ọdún máa wọ mọ́sálásí ìmáàmù ò tí ì dé wọn ò dúró ní títí ìmáàmù ò fi wọlé ẹni tí ò bá ti ní jókòó ni ilé ẹni tí ò gbọdọ̀ kírun ní ìmá o náà ni ẹni tó ṣe wípé bóyó ti wà mọ́sálásí àkó tó di pé alfajiri yẹn jáde ó wà mọ́sálásí ti wà mọ́sálásí ọ̀tá alfajiri bá fi jáde bá mọ́sálásí irun tí ó kà kí náà ní pé kíni yàní rakata alfajiri wallahu alam eléyìí fi dédé súnà tànàdùwà muhammad sallallahu alayhi wa alihi wa salam wa alaikum salam wá tọ́jú ẹ̀ wọ́n sì ti pe àkàtà àlùfàlẹ̀ àkàtà àlùfàlẹ̀ wọ́n ti pe àlùfíjì rẹ̀ tìrẹ̀lẹ̀ ọwọ́ kò sí ìkéwé tẹ̀ ìmáàmù kéde báwo ni ìrẹ̀lẹ̀ o. níbẹ̀ àwọn àfa àtúnṣe méjì ẹni tí o tí kí wétìr tó sì jẹ́ pé àlùfájìrì ti jáde àwọn ń bẹ nínú àwọn àfa nínú àwọn ulama àwọn onímímà tí wọ́n sọ wípé yóò kí wítìrì yẹn kótó kí ẹ pé yóò rí yóò kí kutu di pé yóò yóò bá àmì ń gbé àṣùbà àwọn àmì ní àà kò ní kí ó dìgbà tí òòrùn bá jáde nítorí pé anabi náà sallallahu alayhi wa alihi wa tó bá míìsì òòrùn tó bá lọ pé ká tánàbí wọ́lọ́ bọ̀kan àmá ọ̀rọ̀ méjìlá àfáà sọ lórí ẹ̀ àwọn tó ní yóò kì yẹn níta náà gbójúlé ní pé ànábì ní tí yẹn bá gbàgbé tí ò bá kírun kan kò sí kàfàrà fún náà ní pé kó kí nígbà tó bá ti rántí so táwọn lọlé lórí ni ẹ̀ so àwọn ẹlẹ́ẹ̀kejì àwọn wá ní pé ah, ànábì náà irú ẹ̀ ṣẹlẹ̀ sí rí àmọ́ tó bá ṣẹlẹ̀ sánàbì tára yìí máa ṣe ni pé yóò ah, okay. a ń sọ̀rọ̀ pẹ̀lú ìmáàmù kan ní ipa so àbí wọ́n ń sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ṣà àwọn afúnlẹ́rí oríṣiríṣi ẹ̀rí nípa bí rajab yẹn ò sí so ó náà wá lọ pẹ̀lú àwọn ẹ̀rí ẹ̀ pé lóòótọ́ àmọ́ ó ní òun ní ti tóun òun ò lè torí ní ẹ̀sìn ni kó wá sọ fẹ́ni tí ń sẹ̀sìn kó má sẹ̀sìn òun ò lè

ìtumọ̀ rẹ̀ náà ni pé a sí àfikárí nẹ́fsì tó bá ti ń jẹ́ ìjọsìn a sí àyàfikárí ẹ̀rí ọlọ́run ní a ṣe ló ní a ṣùgbọ́n tó bá jẹ́ áádà áádà ń ti tẹ̀ a pé ká jẹun eléyìí já ìzìní àfi tá bá rí nǹkan tó ní ká má ìbáàdà ń ti haramu a sí jọsìn bá rí tó ní ká ṣe ṣùgbọ́n a ṣe bá rí eléyìí ni kọ́ídà àwọn àfà kọ́lọ̀kú fọ̀rọ̀ rẹ̀ yíwa tó àfà ni àndáhàyù ànìtàtàwọ́ ìdá òkè mati sọ́lá kí kọ̀ fún ni láti tó kí náà sílà nígbàtán bá ti gbèrò dúró ẹ̀yẹ́wà mọ́sálásí nìkùn kò wá sí ìkíra kàtà alfajọ àbí kò sí ìkí náà sílà kan wọ́n wá ti gbèrò ọ̀ranyàn dúró a tún gbọdọ̀ kírun yẹn irun ọ̀nà yẹn làájọ yìí mérèpè. ó ní an abi hurairata radiyallahu anhu anna nabiyya sallallahu alayhi wa sallam qala idha uqimati s-salat fala salata illa al-maktuba. wọ́n bọ̀ látọ̀dọ̀ sayyiduna abu hurairata radiyallahu anhu. wọ́n ní dájúdájú anabi sallallahu alayhi wa sọ yẹn ni pé tí wọ́n bá ti gbèrú dúró fàlà sọ́láta illa al-maktuba kò sírun náfìlà míì mà àbí kò sírun míì mà àyàfi irun ọ̀ràn yẹn yẹn kódà kí yẹn má ti kíra kàtà alifájò èyàn dé mọ́sálásí nìsín bá ti kírun àsùbáàtà yìí wọ́n ti wá gbèrú dúró tó wọlé kò gbọ́dọ̀ kíra kàtà alifájò rè yóò jọ yin àsùbá yẹn dó àwọn míì àwọn àwọn fámìlì máa sọ pé àmì kò kò sí déédéé torí pé náhàyù anábìkọ̀ fún wa ni àgbọ̀dọ̀ síbẹ̀ kódà kéèyàn ti gbé èèyàn ti yan násìlà lọ́wọ́ wọ́n wá gbé ìrọ̀ràn yàn èèyàn já násìlà yẹn níwọ̀n àgbà tí ò bá sì kí jìnnà àmọ́ kápẹ́ lápèjì násìlà méjì ló fẹ́ kí ó ti wá wà lórí rákà ẹlẹ́ẹ̀kejì bóyá ó ti wà lórí rùkú ní rákà ẹlẹ́ẹ̀kejì ti wà lórí àbí tó jọba yẹn lọ yóò yára kí irun yẹn tán àmọ́ ó bẹ̀rẹ̀ wọ́n wá gbé eléyìí yóò já yẹn ni yóò irun ọ̀nà yẹn yẹn wọ́lọ́ ọ̀pọ̀lọ̀ eléyìí máa ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà tí yóò ráwọn èèyàn tún mọ̀ yan násílà ó sì tẹ̀ bẹ̀rẹ̀ násílà yẹn ẹlòmíì gan yóò fẹ́ ní sìrákà àkọ́kọ́ yẹn lórí pé yẹn násílà eléyìí rọ̀ ti gbèrú dúró àjà násílà yẹn àyà sísúra yípa ti fẹ́ parí násílà yẹn lóko wọ́lọ́ ọ̀pọ̀lọ̀. ó ní nípa tàbátí ẹ̀ máa fẹ́ járun kò bùkátà pa ń sálámà innamal a'malu binniyat lọ́kàn rẹ̀ tó wá pé òun ti járun ìrun kíkí tàbí sáàfin sálámà ní pé ń bẹ lára sáàfin kírun òun eléyìí tó kí ó já ní kìsìkó kírun kò kírun eléyìí ó ti kọ́ọ̀sì bí ìgbà tí yẹn ń gbá àwẹ̀ tá àwẹ̀ rẹ̀ já náà ni àwẹ̀ rẹ̀ já fún nǹkan kan tó já in fact tí ẹ̀ bá ń gbá àwẹ̀ lápèjì yẹn ń gbá

alẹ́tì lóhìá àwòláhà àní sọ́lá ti hà àwọn ààyè kọ̀ọ̀kan tó ṣe kí wọ́n wá kọ̀ táà gbọ́dọ̀ kírun níbẹ̀ àwọn ààyè kọ̀ọ̀kan tẹ́kọ̀ táà ti gbọ́dọ̀ kírun عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال فضلت على الأنبياء بست أعطيت جوامع الكلم ونصرت برعب وأخلت لي الجنائم وجعلت لي الأرض طهورا ومسجدا وأرسلت إلى الخلق كافة وختم بي النبيون وبعلت سيدنا أبي هريرة رضي الله عنه أني أنا بني فضلت على الأنبياء بست wọ́n gbé ọlá fún mi lórí àwọn ànábì yòókù pẹ̀lú nǹkan mẹ́fà ànábì ló lọ́lá ju gbogbo àwọn ànábì lọ ní gbogbo ààyè amánàbí náà tí wọ́n sàlàyé fún wa ìdí tó ń lọ́lá jù wọn lọ níbi báyìí wọ́n mú nǹkan mẹ́fà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ọ̀tí tó alkali anábì wọ́n fún mi ní tó ṣe pé tó kó gbogbo ọ̀rọ̀ sínú tó ṣe pé ó wà perfect pé anábì ọ̀rọ̀ kékeré ó sọ yóò wá ní ìtumọ̀ ànábì sọ́lọ́lọ́ ọ̀rọ̀ díẹ̀ ni ó sọ a máa ń sọ̀rọ̀ yóò kó sínú nǹkan tó ni a gbọ́ ọ̀pọ̀ yí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ibẹ̀ wọ́n ń pè ní ni pé ọ̀rọ̀ tó kó ọ̀rọ̀ tó kó tó kó nǹkan sínú yàní tó ní pé speeches nǹkan tó kó sínú tó kó ni ọ̀rọ̀ tó kó sá wọn ò tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bì ní ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé wọ́n tún ràn mí lọ́wọ́ nípa ẹ̀rù tánàbí bá fẹ́ lọ jagun nílùú kan àbó fẹ́ báwọn fẹ́ gbógun àwọn ìlú kan báwọn náà fẹ́ gbógun tánàbí ni tánàbí náà wá fẹ́ yọ sí wọn tó bá ti kú bí oṣù kan tánàbí ó débẹ̀ lẹ́rú ó ti máa bà wọ́n ẹ̀rú oṣù kan ló kùfà fẹ́ tánàbí ó yọ sí wọn ẹ̀rú ó ti máa bà wọ́n pé ànábì ń bọ̀ wá bá àwọn. wà ó ẹlẹ́ẹ̀kejì náà wà ó fi láti lé yàrá gánà ìn lẹ́yìn náà wọ́n tún fi àwọn ọ̀rọ̀ ogun wọ́n ti lẹ́tọ̀ fún mi gbogbo àwọn ànábì yòókù tó wá síwájú ànábì kò sẹ́nì kankan tó lẹ́tọ̀ọ́ láti kọ́rọ̀ ojú ogun wọn ó kọ́rọ̀ ojú ogun yẹn àmọ́ wọn ò ní pin wọn bá kójọ wọn ó kójọ iná wà wá iná ó jó gbogbo àwọn nǹkan yẹn àmọ́ ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n fi ganaim ní ẹ̀tọ́ fún wa yẹn ni pé ọrọ̀ ojú ogun ẹlẹ́ẹ̀kẹrin wàjú ìlà líyàlá arùdù tọ̀húran wà masjidan wọ́n tún wá se orí ilẹ̀ fún mi ilẹ̀ wọ́n se fún mi ní nǹkan tó mọ́ wọ́n tún se fún mi ní ààyè kírun mọ́sálásí bóò la ti ṣe ilẹ̀ ní mímọ́ fànàbí òun náà pé a bá láti fi sàlùwàlá á fi á fi ilẹ̀ nǹkan tó mọ́ ni pé àpáta ní ilẹ̀ ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wà bákan náà wọ́n tún ilẹ̀ fún mi ní mọ́sálásí kò sí ibi tí ẹ wà ní gbogbo bí kíbi yẹn lè kírun bẹ́ẹ̀ àyà àtibí ṣeré àní ká má kírun bẹ́ẹ̀ lókun ní gbogbo orí ilẹ̀ kése pé dandandan ó dìgbà tábà wọnú mọ́ṣáláṣí àà á kírun mọ́ṣáláṣí àmà wá wà nísìn mọ́ṣáláṣí wá kún à á dúró ń ta gbogbo bí tábà lè tòdí á máa tò síbẹ̀ náà ni a wà níbì kan kò sí mọ́ṣáláṣí àà á mú àyè kan á sì kírun níwọ̀n àgbà tí ì fi ṣe àyè tí ṣeré àní á má kírun bẹ́ẹ̀ wa ursiltu ila al-khalqi kafa bákan náà wọ́n rán mi sí gbogbo ẹ̀dá pátápátá gbogbo ẹ̀dá pátápátá ni wọ́n rán mi sí gbogbo àwọn ànábì yòókù ẹ̀rí pé bí ká máa rán wọn sí àwọn ìjọ kan ni àbáwọn ràn kàmá nàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo ayé náà rán nàbí sí hàtà àwọn àlìjẹnu àwọn náà wọ́n rán nàbí sí wọn kódà àwọn ẹ̀dá míì náà tí wọ́n sọ mí ní tí wọ́n sàlìjẹnu àwọn náà jàǹfààní ànábì sallallahu alayhi wa sallam wa khutima biya nabiyyun lẹ́yìn náà èmi náà sì ni wọ́n fi parí àwọn ànábì ọlọ́run gbogbo àwọn ànábì ọlọ́run tó wá ànábì muhammad sallallahu alayhi wa alihi wa salam òun náà ni òpin òun ní sílẹ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run tí ó sànàbí mi ní ẹ̀yìn rẹ̀ mọ́ wallahu alam so pẹ̀lú hadithi lórí ọ̀rọ̀ tí àfáà mú wá lókè yẹ ó túmọ̀ sí gbogbo ilẹ̀ láti lè kírun àyàfi ibi tí àfa fẹ́ sàlàyé sẹ́fà nàbí náà ló sàlàyé pàpẹ́ ká má kírun bẹ́ẹ̀ sọfà ní fala ardu kulluha masjidun gbogbo ilẹ̀ pátápátá mọ́sálásí ní ibi tá a ti lè kírun ni illa mastusni fi hadhihi al-ahadith àyàfi ibi tí wọ́n ṣe àdáyanrí rẹ̀ ibi tó ṣe exception rẹ̀ níbi hadith tí ó ń bọ̀ yìí. an Jundab Abdullahi bajali قال سمعت رسول الله صلى الله عليه وسلم قبل أن يموت بخمس وهو يقول ألا وإن من كان قبلكم كانوا يتخذون قبور أنبيائهم وصالح وصالحيهم مساجدا ألا فلا تتخذوا القبور مساجد إني أنهاكم عن ذلك وبيبوا على جندب أما عبد الله البجلي

anabi wọn padà bọ̀ ńgbà tí wọ́n padà bọ̀ borí fífọ́ sí kí yẹn orí ibi tá ara yẹn ti bẹ̀rẹ̀ nìyẹn ànábì ò wá kó lórí ara yẹn tó fi sáláì ara yẹn àwọn sọ̀tànsọ̀tàn àwọn kan ní ó lo ọjọ́ mọ́kànlá ní àárẹ̀ yẹn bẹ̀rẹ̀ orí fífọ́ yẹn ní second of Rabiul awa ó dẹ̀ sáláì sí ní twelve of Rabiul awa according to àwọn mi ah, àwọn mi ah, ọjọ́ mẹ́tàlá lólù àwọn míì ní ọjọ́ mẹ́rìnlá ni ní nọ́ṣẹ̀l ó ṣàárẹ̀ láàrin bí ọjọ́ mọ́kànlá síjọ́ mẹ́rìnlá àárẹ̀ yìí wá ń lọ àárẹ̀ yìí ń lọ débi wípé nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ yìí máa jáde wá kírun fáwọn èèyàn ìgbà tó yá kò lè jáde wá kírun mọ́ kódà nígbà tó yá máa àwọn ìyàwó ẹ̀ léèrè pé aina anagadan níbo mo wà lọ́la níbo mo wà lọ́la ànábì nífẹ̀ẹ́ kó wà lọ́dọ̀ sẹ́yìdá Aisha gbogbo wọn àgírí pé kó tiẹ̀ má káàkiri mọ́ torí pé ńgbà sáà rẹ̀ yẹn sì bẹ̀rẹ̀ ìmọ̀ wọ yàrá ìyàwó kọ̀ọ̀kan láti ẹ̀pẹ́ lọ fún kálukú lẹ́tọ̀ lọ yàrá rẹ̀ gbogbo wọn wá pé kó máa wà lọ́dọ̀ Aisha radiyallahu anha ọ̀dọ̀ ló wá wà títí tọ́lọ̀ Allah ńgbàtà níbi wà lórí ara yìí náà wọlé anábi ti ń kọ̀ wá lẹ́kọ̀ọ́ ni a kọ́ àwọn ẹ̀kọ́ tó pọ̀ ńgbàtà níbi ń sáré lọ́wọ́ látòrí ahọ́n ìdá Aisha táwọn sáadé mi náà gbogbo bá nàbí ti ń sáré yẹn wọlé ẹ̀kọ́ fàlíwù máa lẹ̀ yìí ti ń kọ̀ wá lẹ́kọ̀ọ́ náà nínú àwọn ẹ̀kọ́ tó kọ́ wá ni ó ní ala ẹgbọ́ o inna man kana dájúdájú àwọn tó ti síwájú yín yẹn pé àwọn àlùmọ̀ táwọn síwájú yín kánú yastakhiduna qubura anbiyaihim wa salihihim masajidan àwọn máa mú àwọn sàárè àwọn ànábì wọn àtàwọn ẹni rí wọn wọ́n máa mú wọn ní masalasi wọ́n máa mú sàárè àwọn wọn àtàwọn ẹni rí wọn wọ́n máa mú ní masalasi níbi eléyìí fàlá tẹ̀síkàkìzọ́lọ̀ ẹ má mú sàárè ní masalasi ti yín ìyẹn ni pé níbi tábà ti sìnkú sí ẹ má máa kírun níbẹ̀ ìní ànàhàkùn àǹzáàlì ìní kọ̀ fún fún so nínú ààyè kan tá a ti gbọdọ̀ kírun tó yẹ pé ó kúrò láàrin àwọn orílẹ̀ ayé tánàbí ti kọ́kọ́ sọ kan náà àdéhùn sókè òun náà níbi tán bá sèkú sí ó ní àtúgbọ̀rọ̀ kírun lórí tẹ́ tàbí gbogbo ibi tán bá ti sèkú sí kódà kó tinú yàrá náà sèkú sí àgbọ̀rọ̀ kírun bẹ́ẹ̀ inú mọ́sálásí náà bá sèkú sí àgbọ̀rọ̀ kírun bẹ́ẹ̀ mo travel lọ sí ìlú kan láìpẹ́ yìí ó ti tójọ́ mélòó kan mo wá ní stop over nílùú kan àwọn afẹ́júmọ̀ wa tó sọlá pàlejò ni mi mi ò mọbi tó ti ń sàlọ̀lá ẹnìkan sá júwe fún mi gbà á júwe fún mi àwọn èèyàn ti pọ̀ tó ń sàlọ̀lá mo bá ní kémi ó lè lọ síbi kan níbi déédéé bí kíbla mọ́sálásí mi mo bá rí sàárì ń bẹ̀ ah, mo bá bí ẹni pé kí ni léyìn ó ní sàárì mi ah, pure mo ra tó ń fẹ́ fi sàlọ̀lá bí mi mo ní láti lọ wá mọ́sálásí mi kiri so mọ́sálásí tó ti sìnkú sí agbọ́dọ̀ kírun bẹ̀ àwọn afáàní tó bá ti pé òkú yẹn náà kọ́ sí síbi àwọn mọ́sálásí tán bá ti sìnkú síbi kan tá a wá kọ́ mọ́sálásí mọ́sálásí yẹn á wò ó tí wọ́n pe ní mọ́sálásí yẹn lọ́kọ́ wà mẹ́ẹ̀kan tó sìnkú síbẹ̀ á wò òkú yẹn kó mbẹ̀ ni a gbọ́dọ̀ kírun mọ́sálásí tán bá sí bẹ́ẹ̀ àwọn ilé tán bá sí náà a gbọ́dọ̀ kírun nínú ẹ̀ eléyìí ló ṣe àwa káàró òjìrè tá a gbọ́dọ̀ wà very very careful nípa à ń sìnkú sí lóòótọ́ sí káàró òjìrè nìkan àwọn míì náà ń ṣe ẹnìkan wà ní à ń sọ̀rọ̀ pẹ̀lú ẹnìkan ní láìpẹ́ yìí náà ni ó wá dapọ̀ lókè bíbá yìí náà ìpèsè bá dé àwọn mọ́sálásí àwọn ṣùyóhù wọn tí wọ́n máa ń sin wọ́n sí inú rẹ̀ lóyún òkè ọ̀yá mìbà iná ni yóò bá ní ìran míì ni àgbọ̀dọ̀ sìnkú sínú mọ́sálásí àbí sìnkú sínú ilé so bí tán ti sìnkú sí àgbọ̀dọ̀ kírun níbẹ̀. ẹlẹ́ẹ̀kejì an Abi Sa'id al-Khudri qala qala rasulullahi sallallahu alayhi wa sallam al-ardu kulluha masjidun illa al-maqbara wal-hammam. wọ́n gbà látọ̀dọ̀ Sayyidina Abi Sa'id ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ báyìí pé gbogbo ilẹ̀ pátápátá ààyè kírun ni gbogbo orí ilẹ̀ ibi tá a ti máa kírun ni àyàfi almakbara orí tẹ́ walhamam àti kíni àti iléèwẹ̀ a gbọ́dọ̀ kírun lórí tẹ́ lẹ́yìn náà a ti gbọ́dọ̀ kírun ní iléèwẹ̀ eléyìí náà ń bẹ nínú àwọn ààyè tí ẹ pé ànábì sàlàyé fún wa tá a ti gbọ́dọ̀ kírun orí tẹ́ nìsín a gbọ́dọ̀ níbẹ̀ àmárùn tá a kí lórí tẹ́ ó yàtọ̀ fún sọ̀látù jẹ̀náza a lè kírun sókùlà lórí tẹ́ tó kú bá sàláìsí nìkan èyàn wá gbọ́ àbí kéyìn tó dé wọ́n ti kírun sí lára tán èyàn lè lọ síbi sàárè ẹ̀ lórí tẹ́ ká kírun sí lórí tẹ́ àbí wọ́n tẹ̀ ń gbẹ́ lọ́wọ́ wá gbókùn yẹn kalẹ̀ a lè kírun sí sọ̀látù jẹ̀náza ó yàtọ̀ sí àwọn ìrun yòókù àmọ́ gbogbo òrun náà sílà ní ìrun ọ̀ràn yẹn ní àgbọ̀rọ̀ kí lórí tẹ́ ìrun sọ̀látù jẹ̀náza ìrun ìtúrùsùkùlà nìkan ni a lè kí ní orí tẹ́ bákan náà ilé ìwẹ̀ ó di ààyè méjì kó ibi ibi sàárè àbáyè mẹ́ta ṣá orí tẹ́ ilé ìwẹ̀ àbí gbogbo ibi tó bá ti sin òkú sí àgbọ̀dọ̀ kírun ní àwọn ààyè wọ̀nyí. hadith tó tẹ̀lé wa فقال لا تصلي في مبارك الإبل فإنها من الشياطين وسئل عن الصلاة في مرابط الجند فقال صلوا فيها فإنها طرقة وبي سيدنا البراء بن عازب wọn wọn bi anabi léèrè sallallahu alayhi wa alihi wa sallam báyìí pé kéèyàn máa kírun sí mabari kele ibli yẹn níbi ààyè yàrá pé camel pit ibi tí wọn máa ń sọ àwọn yẹn ni pé agbo bi dá máa sọ ràkúnmí náà tí ràkúnmí máa sùn sí dá máa kúnlẹ̀ sí yẹn ni pé ibi dá máa sùn sí sa ibi dá máa sọ ràkúnmí má kámẹ́rì pè tí sáà lè máa kírun bẹ̀. ọkọ anabi wa sọ̀rọ̀ yìí láàtú sọ́lù fi mà bá rẹ̀ kìlì ibù ẹ gbọ́dọ̀ máa kírun láàyè tí ràkúnmí máa sùn sí àbí dá máa sọ ràkúnmí má ẹ gbọ́dọ̀ kírun láàyè fa iná ha mi na ṣàyà pé torí pé níbẹ̀ yẹn wà á yẹ o ìbẹ̀ nínú àyè ṣàìtọ́n àbí ràkúnmí yẹn ìṣesí rẹ̀ níbẹ̀ yẹn nínú ìṣesí ṣẹ̀tọ́ọ̀nù níbi eléyìí ẹ má kẹrù ń bẹ̀. wọ́n sọ ìlà àni sọ̀láàtì ti mara bíbí lọ́gánà mi wọ́n wá béèrè lọ́dọ̀ ànábì yìí pé sáà ni máa kírun níbi àtàna so àwọn ẹran sí ghana òun náà níbi àgùntàn ewúrẹ́ àgbò nǹkan kan báyẹn ní ààyè agbo títí wọn bí tán máa dúró sí tán máa so wọn mọ́ àbí agbo bí tán máa wà ní títí wọn fọkọ́ra sọ́lù fiha ànábì ní ẹ níbẹ̀ fa iná ha baraka dájúdájú ààyè yẹ o àlùbáríkà ni ààyè títí ra fún mi ó ní ṣe ìtọ́nù ló wà ń bẹ̀ ààyè títí agbó ẹran ó ní àlùbáríkà ni so kò sí nǹkan kan tí ó mú wa àmì tí ó mú wa tàbí kírun níbi ààyè ibi tó ń sọ̀rọ̀ àkómi sí amábi tí ẹran bá wà bí ẹni tí ń dẹran nísìn àsìkò òun tó àbí afẹ́ kírun sáfù àtúnsáfù débẹ̀ kò sáfù níbẹ̀ á kírun ní àwọn ààyè yẹn tẹ́nìkan bá béèrè wípé ha ibi ràkúnmí ó lẹ́ran tó lálùbáríkà jù ẹran ràkúnmí dáa púpọ̀ gbogbo ràkúnmí àti ẹran rẹ̀ ìgbọ̀nsẹ̀ rẹ̀ ìtọ̀ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ tó dáa ni táà lè jẹ ni kí ló wá dé táà sì ní kírun níbi tá a máa ń so ràkúnmí má nǹkan kan èsì náà ni pé adájọ́ tó jẹ́ ká mọ̀ nípa pé àlùbáríkà ara ràkúnmí tó jẹ́ àmà ìpé àwọn nǹkan báyìí dára ìbànà òun náà ló sọ fún àpé ká mọ́ ní ibẹ̀ wa náà ní pé tẹ̀mí náà wà àtàrà bí bá ti ṣàlàyé fún wa àfẹ́ mọ̀ díẹ̀ dó àwọn afáàn sọ̀rọ̀ púpọ̀ nípa ìdíjọ́ sí ní ká mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wa o àmọ̀ o nígbà ti sọ pé báyìí ọlọ́ba san àfáà lórí kó jẹ́ kó wúlò fáwọn náà kó sì láǹfààní láyé àti ní assalamu alaikum wa rahmatullahi wa barakatuh to aman ku fara rayuwa alama fa'ana bima alamtana wa allimna ma yanfa'una wa zidna ilman اللهم إنا نسألك علما نافعا ونعوذ بك من علم لا ينفع ọlọ́run à ń bẹ̀ mọ́sà sí rọrùn fún wa láti máa tẹ̀lé súnà àtòjíṣẹ́ rẹ̀ ìtẹ̀lé súnà náà ni orí wà ibẹ̀ náà sì ni albarka wà ibẹ̀ náà sì ni sinmi wà ibẹ̀ náà sì ni gbogbo nǹkan tí yẹn bá ṣe yóò fi jẹ́ nǹkan tí ó wúlò fún ni láyé àti ní alkiyama nǹkan náà àwọn afa oníṣàmùsù duha tajul huda baharu nada la khayra illa ittiba'i muhammadin sallallahu alaihi wasallam wọ́n ní ànábì sallallahu alaihi wasallam oníṣàmùsù duha

wọ́n ní la khayra illa fi ittiba'i muhammadin sallallahu alayhi wa sallam kò sí orí kankan bìkan àfi ká tẹ̀lé ànàbì sallallahu alayhi wa sallam ìtẹ̀lé ànàbì yẹn náà lórí wa ọlọ́mọ́sà sí ọ̀rùn kan láti máa tẹ̀lé ànàbì wa muhammad lórí gbogbo tá a bá fẹ́ ṣe kọ́lọ̀ ń jẹ́ ká lè àmàlẹ̀ wọ́n ní ọ̀pọ̀lẹ̀ ní tó ti lè ṣe kí ní orí rẹ̀ wọ́n dá báyìí hmm. tó wá gba orí ẹ̀wọ̀n báyìí yóò fẹ́ orí sáwọn ìgbà sọ̀rọ̀ aláwọ̀ kò bẹ́ẹ̀ hmm. aláwọ̀ kò so kó máa jẹ́ kéèyàn ń kírun bẹ́ẹ̀ yẹn kó máa ẹni èèyàn kéèyàn máa kírun kó máa kó máa yẹ ọlọ́pàá ọ̀fíìsì ẹ̀ sọ̀rọ̀ ẹ̀wò nínú àwọn àwọn lè má má bọ̀ ẹ̀wò bá